QH, QH, QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún oyin tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ ajé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. bẹ́ẹ̀ ni o iléeṣẹ́ QH radio tá a wà ní Accra orílẹ̀-èdè Ghana ìlú tó jẹ́ pé ibẹ̀ la wà tá a ti ń gbòòn sáfẹ́fẹ́ lọ káàkiri gbogbo àgbáńlá ayé a tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ màmá ṣe o ẹ kú ìfẹ́ wa ẹ kú àfọmọ́nìyàn ṣe ẹ kú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ṣé akúkú máa ń sọ fún yín pé ìfẹ́ tiyín òun náà ni nǹkan tó jẹ́ ká túbọ̀ máa tẹ̀síwájú. Si ẹ̀yin èèyàn àwọn oníṣẹ̀ṣe wọ́n ti bínú tán yányán báyìí o àwọn oníṣẹ̀ṣe wọ́n ti bínú tán yányán bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí ló fà á ni pé ẹnìkan wà tí wọ́n pè ní kábíyèsí ọba ògbóni àbáláyé wọ́n pe àwọn èèyàn kan jọ wọ́n dẹ̀ fohùn ránṣẹ́ wọ́n ní pé ìròyìn kan àwọn lára wípé àwọn àáfàá kan wọ́n ní ẹ mú ta lọ lọ́hùn ó dàbí pé bóyá àwọn ṣe tiẹ̀ gbọ́ ni ohun tí wọ́n wá fi ránṣẹ́ ni pé wọ́n ní káwọn àáfàá àfikán lọ sọ́ra wọn o wọ́n nítorí pé àwọn ní agbára kan àwọn lè pe ilẹ̀ kí ilẹ̀ ó dẹ̀ lọ mú ẹnikẹ́ni tó bá wà nídìí ọ̀rọ̀ ta lọ lọ́hùn wọ́n ní torí pé ẹ̀fọ́ kan kì í lé ẹ̀fọ́ láwo mo máa play rẹ̀ fún tẹ́ máa gbọ́ ni o wọ́n níbi tọ́rọ̀ ń lọ yìí àwọn àáfàá wọ́n ti pe àwọn níjà wọ́n wá sọ̀rọ̀ débi wípé àwọn àáfàá gidi kan sì wà lọ́dọ̀ tí wọ́n wọ́n láwọn àáfàá gidi kan wà tí pé wọ́n máa gba àlàáfíà láàyè lẹ́ẹ̀kan sí ẹ̀túnkàbọ̀ sí orí ètò yín ètò wa tá a pè ní ọ̀rọ̀ tó ń lọ lórí ìkànnì iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana bó ṣe ń lọ náà la ṣe ń tẹ̀lé o Quadri Hamzat olóko mi gẹ́gẹ́ bí ìṣe wa ká má bàa gbára wa lásìkò ẹ jẹ́ kí a fi ẹsẹ̀ kan ká fi yà sí ọ̀dọ̀ onígbọ̀wọ́ ètò ìṣẹ́jú kan náà ni ẹ má bínú ẹ̀yin èèyàn ká fi yà sọ́dọ̀ onígbọ̀wọ́ ètò ṣùgbọ́n kó tó di pé a lọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ń wáṣẹ́ àbí tẹ́ ẹ bá ní ẹnikẹ́ni tó ń wá iṣẹ́ iléeṣẹ́ kan wọ́n rán mi sí yín wọ́n ní kí n sọ fún yín pé ààyè sílẹ̀ o àwọn nílò òṣìṣẹ́ o Dunis Farm wọ́n wà ní Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn Dunis Farm wọ́n ní ká bá wọn sọ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ní ẹni tó ń wáṣẹ́ wípé àwọn nídìí òṣìṣẹ́ mẹ́ta o. Ni wọ́n láwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta táwọn dẹ̀ nídìí yìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkùnrin ọkùnrin tí wọ́n bá wá jẹ́ yẹn gangan wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ Yorùbá tó wá láti Kotonu tàbí ká sọ pé Yorùbá tó wá láti Benin Republic bóyá ẹ̀yin gangan lẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀dẹ̀ rí pé ẹ nídìí iṣẹ́ tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ Yorùbá tó wá láti Kotonu tàbí Benin Republic ọkùnrin mẹ́ta ni wọ́n nídìí wọn nídìí obìnrin o ọkùnrin mẹ́ta ni wọ́n nídìí wọ́n sì fẹ́ kó jẹ́ Yorùbá tó wá láti Kotonu tàbí ká ní láti Benin Republic fóònù nọ́mbà wọn lélẹ́yìí tẹ́ ẹ lè pè wọ́n sí pé ẹ̀yin náà ń wáṣẹ́ o torí pé sálárì wọn owó yẹn pọ̀ gan owó yẹn dẹ̀ gara ṣùgbọ́n Yorùbá tí wọ́n wá ó gbọ́dọ̀ wá láti Kotonu tàbí ní Benin Republic lápapọ̀ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí plus two three four eight one zero five four five nine one five nine plus two three four eight one zero five four five nine one five nine ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí plus two three four eight one zero five four five nine one five nine bó ṣe jẹ́ nìyẹn o now wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí bí àwọn ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n láwọn tiẹ̀ rówó ni nítorí pé agbára tìbílẹ̀ ṣì wà wọ́n ní táwọn bá ní káwọn ṣe báwọn ṣe tó ilẹ̀ bí wọ́n ṣe sọwọ́ náà rí pé ilẹ̀ làwọn ó pè wọ́n ní ṣùgbọ́n à ń fẹ́ ṣe sùúrù díẹ̀ torí pé àwọn àáfàá ti pe àwọn níjà wọ́n láwọn ò dí wọn lọ́wọ́ kán má sọdún iléyá kán má sọdún ìtúnú àwẹ̀ àwọn ò dí wọn lọ́wọ́ kán kí àwọn kìrìsìtẹ́nì kán má sọdún Christmas kán dẹ̀ má ṣe ọdún New Year wọ́n ní kí ló wá dé wọ́n dé bọ́n ṣe gbọ́ pé wọ́n mú kan lára ọmọ ìjọ àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe wọ́n ló ba àwọn ló jẹ́ gidi gan o ẹ jẹ́ ń plé ìpolówó fún yín tá a bá ti gbọ́ ìpolówó yẹn tán màá wá plé voice yẹn gangan gangan ọ̀rọ̀ tí bàbá yẹn sọ àti ibi tí nǹkan ń lọ màá wá gbà sí yín ẹ̀yin náà láǹfààní àti gbọ́ ẹ jájọ gbọ́ ìpolówó yẹn náà ẹ ṣeun o ẹ kú kalẹ̀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 tẹ́ ẹ wà ní gbogbo kọ́ńtírì káàkiri àgbáńlá ayé ẹ tètè pè wọ́n Canada ní head office tiwọn náà wà ẹ̀yin náà pè wọ́n pé ẹ̀yin náà fẹ́ lọ sí umura December o kẹ̀dẹ̀ bí wọ́n lè pé ìlú ni nọ́mbà wọn rèé plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ àlọ́ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe mo sọ fún yín mo ní bàbá yìí àwọn ni kábíyèsí ọba ògbóni àbáláyé wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ní etí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ta lọ lóhun wọ́n ló dùn àwọn gidi gan wọ́n ní à ń sì rówó ni pé torí pé agbára wà ẹ̀já gbọ́rọ̀ ẹnu wọn ń tẹ́ntẹ́ bọ̀ àwa ò ní kú òǹbí ta. nílọrin mo wá pe commissioner of police ń tẹ́ntẹ́ bọ̀. mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ tún ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ tún gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ hmm, mo fẹ́ kẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ pátápátá wọ́n láwọn gbọ́ pé. Pe wọ́n láwọn àfáà mú tani tani ọlọ́run nílọrin wọ́n pe commissioner of police ní tẹ́ntẹ́bọ̀ àwa ò ní kóòmù tá a wà á máa pé ilẹ̀ ni àbí tó bá kóòmù tó wà sílẹ̀ ò bá mú ẹ kó má pè wá lónìí ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo politician Oya oya yá ó yá <laughs> ẹgbẹ́ òsókè ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ náà àwọn èèyàn dẹ̀ ń gbọ́ yín wọ́n ní ṣe gbọ́ àwọn wá pe kọmíṣánná kọmíṣánná ọlọ́pàá àwọn pè é wípé nǹkan báyìí báyìí lọ o ẹ̀tẹ́ sì ni o ẹ kìlọ̀ fún àwọn báyìí báyìí báyìí o ń tẹ́ńtẹ́ bọ̀ o ọ̀yà ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí bẹ́ẹ̀ ni gbọ́ yẹn irọ́ ni ẹ̀hẹ́n ọ̀yà ọ̀yà bàbá ẹ̀gbọ́n sókè ẹgbọ́n sókè ẹgbọ́n sókè. gbogbo àwọn èèyàn nínú ìlú àwọn akọkọ ló yẹ kó ní àlàáfíà torí ẹ̀ ní bú oníṣẹ̀ṣe láyé kó dá yín lóhùn bàbá dé mọ́ṣáláṣí anukọ́là ń bá wa paná adébọ̀rẹ́ àwọn adébọ̀rẹ́ yìí ló ń ṣètò ìlú bẹ́yìn ń dé ẹ kàn jẹ́ ká ṣe mímọ́ ni tá a bá ti ṣe mímọ́ ẹ kùránì sọ fún wa pé. àdéhùn ṣe ìmọ̀ rẹ̀ àdéhùn bàbá yìí sọ̀rọ̀ síwájú wọn ní téèyàn bá bú oníṣẹ̀ṣe pé látọjọ́ tí mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì ti máa ń bú oníṣẹ̀ṣe wọ́n làwọn ò sọ̀rọ̀ rí wọ́n ní àwọn táwọn jẹ́ ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n làwọn gan ló yẹ kí wọ́n máa pè ní ẹlẹ́sìn àlàáfíà wọ́n nítorí kò sí ẹnikẹ́ni tó máa bú àwọn tẹ́ máa wá rí i pé àwọn ń fọ èsì padà wọ́n ní kò sí nǹkan tó jọ àwọn ò lè ṣe é wọ́n ní ẹ̀sìn mọ́ ní kọ́lọ́mbà yípa náà adébọ̀rẹ́ wọ́n láwọn gangan làwọn ń gba àlàáfíà láàyè nínú ìlú tẹ̀ ń gbé ní kókó ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní káwọn àáfàá lọ ṣọ́ra wọn ṣùgbọ́n kinní kan bẹ tí mo ti ń tẹnumọ́ lórí ètò yìí àáfàá ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká ṣe sùúrù oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká ṣe sùúrù ó ní ọ̀rọ̀ tí ẹ̀kan kìrìsìtẹ́nì for now but àwọn kìrìsìtẹ́nì kan náà tó ń bínú ìtí mo ṣe ń tẹnumọ́rọ̀ yẹn ó yé mi dáadáa o. tí mo ṣe ń tẹnumọ́rọ̀ yẹn ó yé mi dáadáa ó dẹ̀ yé mi gan o nítorí pé nítorí pé hmm, nítorí pé ìjà ẹ̀sìn ogun ẹ̀sìn ọlọ́run má jẹ́ kárí ìjà ẹ̀sìn kò ń ṣe nǹkan tó dáa wàhálà ẹ̀sìn ọlọ́run ò ní jẹ́ kárí o òun la ṣe ń pariwo bákan náà ni ìròyìn kan jáde tó pé ìròyìn kàyéfì ni ọmọbìnrin kan bẹ lára àwọn ọmọbìnrin tí wọ́n jí kó nínú àwọn ọmọbìnrin shibok, tí wọ́n wá ní ọdún lọ́nlọ́nlọ́n tí àwọn ológun dẹ̀ ti gba ẹ̀mí ẹ̀ là padà wálé ọmọbìnrin yìí má sọ̀rọ̀ ó lóun fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ òun tó jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram ọmọbìnrin yìí ó lóun gbádùn rẹ̀ ó lóun fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ òun tó jẹ́ ọ̀kan lára àwọn Boko Haram o ìròyìn jáde ó sọ̀rọ̀ ọ̀kan lára àwọn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àwọn obìnrin tó wà ní ìlú Chibok ní ìpínlẹ̀ Borno tí orúkọ rẹ̀ ń jẹ́ Mary Nkeki ó ní ohun tó wu òun báyìí òun ni kí òun padà sí ọ̀dọ̀ ọkọ òun tí òun fẹ́ lásìkò àhámọ́ òun ní agodo àwọn Boko Haram o ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n òun ni Mary èyí tó fi hàn pé bí nǹkan bíi ọdún méjìdínlógún ni lásìkò tí àwọn agbébọn náà tí wọ́n kọlu ilé ẹ̀kọ́ wọn lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí òun ni nké kì í gba ìtúsílẹ̀ ṣùgbọ́n ó ní òun ti fẹ́ ọ̀kan lára ọmọ ológun Boko Haram tó ti yí padà ẹni tó pe orúkọ rẹ̀ ní Adam gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ ọmọ ogun tó ń gbógun ti àwọn agbébọn Boko Haram lẹ́kùn òkè ìlà oòrùn àríwá Nàìjíríà ọ̀gágun Gold Chibusi bó ṣe sọ nkeki ni ọmọ obìnrin nkeki ni ọmọ obìnrin Chibok karùnléláàádọ́ta tí àwọn ológun ti gbà sílẹ̀ lọ́wọ́ Boko Haram báyìí nígbà tí wọ́n kó àwọn ọmọbìnrin yìí wọ́n fi tipátipá fẹ́ fún ọ̀kan lára wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Adam wọ́n fi tipátipá fẹ́ fún nínú agodo ibi tí wọ́n kó wọn sí láti ìgbà tí wọ́n ti gba ìtúsílẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú ní ilé ìwòsàn tí ó wà bákan náà ni ó ti bákan náà ni wọ́n ní wọ́n ti fà lé ìjọba ìpínlẹ̀ Borno lọ́wọ́ Nkeki lẹ́yìn tí wọ́n fà lé ìjọba ìpínlẹ̀ Borno lọ́wọ́ ló bá sọ fáwọn akọ̀ròyìn pé òun ti bí ọmọ obìnrin méjì fún Ádámù ó ní ẹni tó jẹ́ Ọlọ́run nípè nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Nkeki bóyá yóò ṣe ìgbéyàwó ó ní mo ti ní ọkọ Ádámù ní ọkọ mi àjọsá kúrò lọ́dọ̀ àwọn tó mú wa ni ó ní òun àti ọkọ òun tó ti padà lẹ́yìn Boko Haram ó sá kúrò ní àhámọ́ Boko Haram ní Dikwa tí àwọn dé ibi tí àwọn ọmọ ológun ti dóòlà ẹ̀mí àwọn méjèèjì láti ìgbà tí wọ́n ti dóòlà ẹ̀mí àwọn méjèèjì òun ni ìpínyà ti wà láàrin òun àti Adam ẹni tí wọ́n mú lọ ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú fún àwọn ọmọ ológun alákatakítí Boko Haram tó ti yí padà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ ọkọ mi òun ni ọmọbìnrin tí ó gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn Boko Haram ariwo tó ń pa nìyẹn o ẹ ń padà sí ọ̀dọ̀ ọkọ mi o mo nífẹ̀ẹ́ Adam òun lariwo tó ń pa tó ẹ̀yìn yẹn wa apá bí láti máa dá dúró fún ti ọ̀tẹ̀ yìí lórí àkọ́tún ètò yín ètò àtàpè ní ọ̀rọ̀ tó ń lọ QH Radio Studio tá a wà ní Accra lórílẹ̀‐èdè Ghana àjẹ́ pé àtúpàdé tó bá tún di lọ́wọ́ ìsàlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìpolówó tiléeṣẹ́ oea òun náà láfi máa dágbére fúnra wa lórí ètò ẹ̀yin olólùfẹ́ wa iléeṣẹ́ oea apps àwọn ní ẹni àsọ fún yín pé àlàáfíà yín kò ní di fíafíà o tá a bá rí ẹnikẹ́ni tó bá ń ṣàìsàn tàbí tí àrùn ń yọ lẹ́nu ẹ gbìyànjú ẹ pè wọ́n níléeṣẹ́ oea kẹ́ ẹ sọ fún wọn pé nǹkan báyìí báyìí ló ń ṣe yín ojú ẹsẹ̀ ni wọ́n dẹ̀ máa fún yín lóògùn tẹ́ máa lò sí kódà gan wọ́n máa DHL ránṣẹ́ fún yín ni tẹ́sí ni pé ẹ máa gba àlàáfíà lọ́wọ́ kan bákan náà wọ́n ní ká sọ fẹ́nikẹ́ni tó bá ní ogun tí ogun yọ lẹ́nu àbí nǹkan kan wà tó dàbí ìdíwọ́ ìdènà lórí gbogbo àdáwọ́lé yín ogun náà ni tí wọ́n ń pè ní spiritual problem ẹni tí rẹ̀ bá ń ṣẹlẹ̀ sí wọ́n ní kẹ́yìn béèrè fún ọṣẹ túdè tó ń tuni sílẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tó léwé àtegbò ó ti wọnú ọṣẹ yẹn ẹni ó bá ti ra ọṣẹ yẹn tó bá ti fi wẹ̀ báyìí gbogbo ọwọ́ burúkú tó bá wà lára yín ojú ẹsẹ̀ ló máa kúrò ńbẹ̀ ẹ pè wọ́n nílé iṣẹ́ oea màá fún yín ní fóònù nọ́mbà o lẹ́yìn fóònù nọ́mbà màá wá fi ìpolówó wọn la fi máa káàdì ètò ńlẹ̀ nọ́mbà ọ̀gá àgbà tó nílé iṣẹ́ oea òun lélẹ́yìí plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn o Quadri Hamzat náà ló ti mú wá ẹ̀ ṣí ni tẹ́ ń gbọ́ wá okie herbs and shrubs, spices. Oh, gbangba gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oie herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama ayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology Ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún.